kí yín káàbọ̀ sí àjọ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ruth Ọlájídé ní orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti tako àtẹ̀jáde kan tí ó gba orí ìtàkùn ayélujára tí àtẹ̀jáde náà sì sọ ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ lórí ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà àtẹ̀jáde yìí ni Báyọ̀ Ọ̀nànúgà ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti wípé kò wáyé láti ọwọ́ ààrẹ àti wípé àwọn tí ó fẹ́ kó ìdàrúdàpọ̀ bá ètò ìṣèjọba ni ó fi àtẹ̀jáde náà ránṣẹ́ sí orí ìtàkùn ayélujára ó ó tẹ̀síwájú wípé àhesọ lásán ni ọ̀rọ̀ náà èyí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí ni yèyé tẹjúmádé ti jáde láti bọ ọ̀ṣun tí àwọn ènìyàn sì ti tú síta fún ọdún ìṣẹ̀ṣe náà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì kóra wọn jọ pọ̀ láti ṣe ọdún náà tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí yèyé tẹjúmádé ṣe ìwọ́de àdúrà tí wọ́n sì parí ìrìn àjò náà sí etí odò níbi tí ó ti bọrí fún àwọn ènìyàn ènìyàn lóríṣìíríṣìí yẹyẹ tẹjúmádé tẹ̀síwájú láti tọ́ka sí pàtàkì àṣà àti ìṣe ilẹ̀ yorùbá bí ó ti gba àwọn ènìyàn ní ìmọ̀ràn láti tẹ̀síwájú nínú ẹ̀sìn àbáláyé tíjó tìlù torin tẹ̀rín tọ̀yàyà ni wọ́n fi ṣe ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe náà ẹ wo díẹ̀ nínú fọ́nrán ayẹyẹ náà. àjàjẹ ẹ̀sìn ìjẹ́ ẹ̀sìn òpé ọ̀kan lọ ọlọ́run ọba tí òpé méjì olódùmarè ló dá wa òun ló dá ewé òun ló dá egbò òun ló dá gbogbo nǹkan tó wà nínú ayé ẹ àwa ṣe wa lóṣùṣe ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ gbè wá o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká àgbà òṣèré Jídé Kòsọ́kọ ti sọ nínú fọ́nrán ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ó wáyé lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí wípé òun kò kábàámọ̀ wípé òun dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tí ó wípé ààrẹ ń ṣiṣẹ́ ṣùgbọ́n orílẹ̀-èdè nílò àtúnṣe tí ó lọ́rìn ìdí sì nìyí tí ó ṣe dàbí ẹni wípé ó fẹ́ lè díẹ̀ ọ̀rọ̀ yìí ni ó wáyé nígbà tí ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú Adébáyọ̀ lẹ́nu wò lórí ètò rẹ̀ kan Jídé Kòsọ́kọ́ tẹ̀síwájú wípé òun nífẹ̀ẹ́ ààrẹ nítorí ó ń ṣiṣẹ́ àti wípé ìdí pàtàkì tí òun fi dìbò fún ni wípé òun ti mọ ààrẹ láti ọjọ́ tí ó ti pẹ́ tí òun sì ti rí àwọn ipa rẹ̀ nínú iṣẹ́ ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. I have seen quite a lot of his contribution to nation building. And uh, you cannot even talk of this present democracy that we are all enjoying without saying Tinubu's name among the people that actually struggled for us to have it. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje fọ́nrán ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ orí ìtàkùn ayélujára Martins Vincent tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Very Dark Man ni ó jẹyọ lórí ìtàkùn ayélujára bí ó ti bẹ̀rẹ̀ ètò ìfẹ̀hónúhàn rẹ̀ ní àná òde òní nígbà tí ó dúró ní orí ọkọ̀ rẹ̀ ní òpópónà kan ní ìlú Àbújá ìfẹ̀hónúhàn rẹ̀ tí ó ṣáájú ọjọ́ tí wọ́n dá láti ṣe ètò ìfẹ̀hónúhàn gbogbogbò ni àwọn kọ̀ọ̀kan ní ìjọba ti rọ àwọn ará ìlú Àbújá láti má kópa nínú ètò ìfẹ̀hónúhàn náà. ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Williams Uchemba ti gba àwọn ọkùnrin ní ìmọ̀ràn láti dẹ́kun àti máa fún obìnrin lóyún bí wọ́n bá mọ̀ wípé wọn kò ní í fẹ́ pàápàá jùlọ àwọn tí kò gbàgbọ́ nínú ìgbéyàwó tàbí wọn kò tí ì ṣetán láti gbé ìyàwó ó tẹ̀síwájú wípé ayé wọn nìkan kọ́ ni wọ́n ń bàjẹ́ nípa fífún obìnrin lóyún láì gbé sílé nítorí èyí ń ba iyì ìdílé tàbí ìgbéyàwó jẹ́ nígbà tí àwọn ọmọ aláìní bàbá bá kún ìgboro ó ní kí wọ́n dẹ́kun ìwà náà nítorí títọ́ ọmọ alá alálùbáríkà nílò kí òbí méjèèjì pawọ́pọ̀ tọ́ ọmọ. ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. your parents raise you raise you like this and you became the person you became. it needs to stop. you're destroying family values. Because what you're now going to have, you're now going to have so many people that will grow up without their father, so many people that will grow up without their mother. If you're not ready to commit, then get out of that space. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, kòkòrò jẹ́ ká gbádùn obì tó gbó. Ikú ṣe bẹ́ẹ̀, ó mú ìlúmọ̀ọ́ká òṣèré àti olóòtú ètò Lára Olúbọ̀lọ. Ìlúmọ̀ọ́ká òṣèré Mercy Aigbe ni ó sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀. Lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí, èyí ni àwọn ìlúmọ̀ọ́ká òṣèré lóríṣiríṣi ti ń kí ìtàkùn ayélujára láti dárò Lara Olúbọ̀ Lara Olúbọ̀ jẹ́ olóòtú àwọn ètò bíi Miliki Express ojú ọjà àti ètò bàbá ètò lórí ìkànnì Orísun èyí ni a fi ń kí àwọn ẹbí olóògbé kú ọ̀rọ̀ ẹni tí a sì ń gbàládùra wípé Olúwa di ìdílé olóògbé mú títí láé ni a ó máa ṣe ìrántí rẹ Lara Olúbọ̀. ẹ jẹ́ n bá yín ọ̀yá ẹ sọ fún iléeṣẹ́. ok mo fẹ́ Miliki Express padà ṣùgbọ́n wọ́n máa fi gbogbo ọjọ́ ìkọ́jú mi sí ọjọ́ kan ṣe ẹ mọ òwe yorùbá tó bá nǹkan tẹ́ ń sọ yìí lọ. well whatever òwe yorùbá tó bá máa bá mu ní kí wá sí. aṣọ òǹbọ̀ ọmọ yẹn mọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Jaiye Ọlá Kútì ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn ní ìyànjú lórí ọ̀rọ̀ ikú ọ̀dọ́ nínú ilé iṣẹ́ amúlùúdùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí ó kẹ́dùn àwọn tí ó ti di olóògbé ó ní kí àwọn tí ó wà láyé ó ṣe jẹ́jẹ́ nítorí olúkúlùkù ni ó mọ ohun tí ó ń là kọjá ṣùgbọ́n olúwa máa kọ́ wa mọ̀ ọ́ ṣe nítorí àwọn àìsàn tí kò tó nǹkan ni ó ń pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ amúlùúdùn wọ̀nyí èyí ni àwọn ènìyàn ti ń kan sára sí òṣèré náà lórí ìtàkùn ayélujára ayélujára títí di àsìkò yìí. It's very sad how the the young ones among us the the youth are passing in the passage of death you know with uh, one little sickness that does not naturally take life sometimes and then it just takes you away. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré ìyábọ̀ òjó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ọpẹ́ fún olúwa bí ọmọ rẹ̀ ti kàwé gboyè ní fáfitì lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí ni ó tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó kí i fún oríire ọmọ rẹ̀ léyìí tí ó dúpẹ́ wípé ọmọ náà kò dojú tì í nítorí ọ̀pọ̀ gbàgbọ́ wípé bí obìnrin bá dá ọmọ tọ́ kì í yàn kó yanjú ṣùgbọ́n òun ti dojú ti ọ̀tá nítorí ìrìn àjò náà kò rọrùn ṣùgbọ́n ọpẹ́ ni fún olúwa níbi tí òun bá àwọn ọmọ náà dé èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ pàpà ń kí ikú oríire lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Regina Chukwu Chinedu ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Olúwa fún àtìlẹ́yìn bí ó ti tọ́ àwọn ọmọ rẹ̀ tí ọ̀kan nínú wọn sì kàwé gboyè ní òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí ó wí pé kò rọrùn láti dá ọmọ méjì tán ní fáfitì aládàáni lẹ́ẹ̀kan náà láì ní àtìlẹ́yìn ẹnikẹ́ni ṣùgbọ́n Olúwa kò fi òun rí kò dójútì nínú ìrìn àjò náà tí ó sì gba àdúrà iṣẹ́ rere fún un. èyí ni àwọn ènìyàn ti ń kí kú oríire àṣeyege ọmọ náà lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré Ibrahim Chatta ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn àwọn iṣẹ́ ọnà tí ó ní ní ilé-iṣẹ́ rẹ̀ tuntun tí ó pè ní Africhatta Art Gallery. ó ṣe àfihàn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ọnà tí ó wà fún títà bákan náà ni ó sọ àwọn kan tí kì í ṣe fún títà tí ó sì wí pé àwọn iṣẹ́ ọnà wọ̀nyí kì í ṣe ay ayédèrú ṣùgbọ́n ojúlówó láti ọwọ́ àwọn oníṣẹ́ ọnà fúnra wọn ni òun ti rà á èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kí i oríire tí wọ́n sì ń kan sára sí ẹwà àwọn iṣẹ́ ọnà náà. So we have painters we have young old painters people that are very exceptional Our renowned artists tó ti ṣiṣẹ́ wọn lọ lóòbò. We have them. So come to Afrechata Film Village and Resort, pick up your art, whatever you want. We have them in abundance. kò ní jù báyìí lọ fún abala àjá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí Ruth Ọlájídé ni oníròyìn yìí ó dàbọ̀.